كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك الحمد لله عالم الغيب وشهادة سريع الحساب والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه لتعلموا جميعا أن أشدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba tí ó nímọ̀ nípa gbogbo tá a ṣe pamọ́ àti gbogbo yìí tá a ṣe táwọn èèyàn náà mà pa ṣe ní dáadáa àbáboró ọba yìí ọba tí yìí máa ń sẹ̀san fẹ́ dà níjọ́ ẹ̀san ìṣòro ọlọ́run lérí iṣẹ́ táwọn ẹ̀dá ṣe ọ̀yá púpọ̀ kò bẹ ọlọ́run ọba láàmú bẹ́ẹ̀ ni kò ní ní ọlọ́run ọba láti ṣèṣirò gbogbo tẹ́dà rẹ̀ ṣe ọba tí ọdá wa ọba yìí náà lọ́ba tá ń bẹ̀ kọ́lọ́mọ́sá ìsàmúlẹ́jì àṣẹ ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ lẹ́ni gbogbo àṣẹṣẹ ìbò ni láṣẹ rí kọ́lọ́hún bẹ nìkan kan wá láṣìírí lédè àwọn nǹkan tá a ṣe tó kù díẹ̀ káàtó adúpẹ́ fẹ́lẹ́ ọba lérí ẹ̀ ọba tó wá bọ̀ wá láṣìírí láyé kọ́lọ́mọ́ tó wá láṣìírí tó wá níjọ́ ìkéyàmù ìké ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ ojúṣe ọlọ́run òun náà Muhammad kọ́bọ̀ àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ìtẹ̀síwájú lérí arbal mahshar wa ahwalu nínú àwọn ètò ọlọ́run tọ́lọ́run ní fún wa òun náà ní pọ́lọ́wọ́n bá kó wájọ lérí ilẹ̀ kan níjọ́ ta wí yìí òun náà ni wọ́n pè ní yomul akhir ọjọ́ gbẹ̀yìn lẹ́yìn ìjọ yẹn báyìí nínú kéèyàn ọba rẹ̀ nínú ìdẹ̀ra àbí kéèyàn ọba rẹ̀ nínú ìyà ọlọ́mọṣẹ́wálé ní ìyàwó ìtàfẹ́ gbéyàwó lénìí nínú àwọn ahwalu ardal mahshar àwọn wàhálà tí bá àyàn tó lọ́n bá gbé wa dìde òun náà ní alìṣẹ́sáàbù yawma al-qiyamati wà ususu alìṣẹ́sáàbù yawma al-qiyamati wà ususuhu ìṣirò iṣẹ́ tó bá dìjọ́ alìkìyàmà àti àwọn nǹkan tó yẹ kí kágbọ́yé nínú ìṣirò iṣẹ́ tó bá dìjọ́ ومن أهوال يوم القيامة عباد الله الحساب nínú àwọn wàhálà tẹ́dà máa ń palẹ̀ máa ń fún tọ́ba ti jẹ́ tọ́lọ́ ń gbé wa dìde níjọ́ kìyàmà òun náà ní ìṣirò ṣe wa àwọn ṣe tá a ṣe nílé ayé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò ràn wá létí gbogbo ẹ̀ yóò wá ṣírò rẹ̀ alìṣàbù ìṣirò. وهو إيقاف العباد على أعمالهم ومناقشاتهم عليها وتقريرهم بها ìdí wọn pè ní ṣèrò òun náà ní kọ́lọ́mù bá aláwọ̀ gbìyànjú ìgbé dìde ọyá wa ṣàlàyé àwọn ṣe tó ṣe láyé ọlọ́run máa béèrè lọ́wọ́ wa pé ṣó ṣe àbó ṣe ìṣirò òun náà ní kọ́lọ́mù bá aláwọ̀ béèrè lọ́wọ́ ẹ̀dá pé kí n ló ṣe láyé lẹ́yìn náà ọlọ́wọ́n bọ́ wọn aláwọ̀ máa wá sọ fún wípé ṣó ṣe àbó ṣe watakriruhum biha lẹ́yìn náà làwọn ọmọ èèyàn àti iṣẹ́ rí àti iṣẹ́ bú kálukú á ṣe al á ṣe takrir ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé àníjọ náà ọba níyàn á fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwọ́lọ́wọ́n ọba ọ̀pọ̀rọ̀ nínú àwọn sọ ẹni tí mo ṣe mo ṣe báyìí lẹ́yìn náà a fi díẹ̀ múlẹ̀ ipe wọ ọlọ́run ọ̀pọ̀rọ̀ ní tí wọ́n kọ sínú àkọọ́lẹ̀ wa náà ìta ṣe ni eléyìí làwọn iṣẹ́ ibú tá a ṣe kò sí rọ́ńbẹ̀ a fi díẹ̀ múlẹ̀. wọ̀lùkùfárù la yuhasabuna muhasabata muwazana àwọn kèfèrí wọn làwọn ti wọn àwọn ò ní ṣe ìṣirò muhasabata muwazanatin bayna alhasanati wasayi'at àní wọn sẹ́ tí wọ́n wò àní ṣèṣirò tí wọ́n àwọn kèfèrí la yuhasabun kí ni wọ́n fẹ́ ṣèṣirò rẹ̀ sí àwọn mọ̀mìnì ni wọ́n ṣèṣirò sẹ́ wọn àwọn ìyẹn àwọn ni wọ́n ṣèṣirò sẹ́ wọn láàrin dáadáa àti aburú àwọn ìgbàgbódodo yóò ní dáadáa tó ṣe yóò láburú tó ṣe wọ́n wà wọ́n wò èyí tó bá sẹ̀sùn wọn òun náà ni ó dìtámì ibi tí olùgbàgbọ́ òdodo yẹn ń lọ nínú kọ́kọ́ wọ àlìjánà níbẹ̀rẹ̀ àbí kọ́ wọ ọ̀nà kó tó wọ àlìjánà ẹ̀rí àwọn kèfèrí àwọn tí wọ́n la yuhasabuna muwasabata muwazana bayna al-hasanati was-sayyi'ati li'annahum laysat lahum hasanah wọ́n ní dáàfin ní wọ́n sẹ́ tí wọ́n wò ní pé wọn ò ní dáadáa kankan mọ́tò sẹ́kù fún wọn nígbà wọn ti dọ̀rùn àwọn tí a máa ṣe ìṣirò wọn láàrin ipe aya iṣẹ́ rí ẹ̀kọ́ sínú skéèlì iṣẹ́ ibu ẹ̀kọ́ sínú skéèlì ẹ̀ wá wò yìí tí tó bá tẹ̀sùn wọn wọn láwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún níbẹ̀ ni wọ́n ti wọ àlìjánná bẹ̀rẹ̀ níbẹ̀ ni wọ́n ti wọ yọ wọ náà kó tó wọ àlìjánná kọ́lọ́mọjà wọ náà kó tó wọ àlìjánná ẹ̀rí àwọn kèfèrí kò sí dáadáa kankan tí wọ́n fẹ́ wọ̀n fáwọn ọjọ́ ìkẹyàmọ̀ nítorí pé nígbà tó ti jẹ́ kèfèrí ní gbogbo iṣẹ́ eré tó ṣe kó tó kù láyé kò ní bá dọ̀rùn ọlọ́run ọbẹ̀ ọ́ gbogbo tí mú yàn di kèfèrí kọ́lọ́mọṣẹ́ sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀. walakinnahum àwọn kèfèrí yuhasabuna ìsábà takriri ẹnu ìṣòro tí wọ́n tá ṣe ìṣòro ṣe tí wọ́n tá ṣe òun náà ni pé wọ́n kò ṣe ẹbú wọn wá gbogbo kèfèrí tí wọ́n ṣe àdìsẹ́ ẹbú tí wọ́n ṣe wọ́n kó gbogbo ẹ lẹ̀ wọ́n àkàrà àwọn kèfèrí yẹn wàá fìdí ẹ̀ múlẹ̀ pé a ṣe lóòótọ́ àmọ́ afẹ́ wọn sẹ́wò afẹ́ wò yìí tí ọba tẹ̀sùn wọn kò sí fún kèfèrí torí kò sí dáadáa kankan fún tí ọba dọ̀rọ̀ ọba ti jáde láyé kèfèrí tí máa ń ṣe dáadáa tọ́ba ti jáde láyé dáadáa yẹn ní sàǹfààní fún lọ́rùn ilé ayé ń bí nìkan lọ́wọ́ ọba aláàtí lè san kèfèrí lẹ́sàn dáadáa ti ń ṣe tóbi jẹ́ pé tọ́ba dọ̀rùn kò sí dáadáa kan tí wọ́n gbèsè lè skéèlì fún kẹfẹ́ yìí ìsáàbù tí wọ́n ìsáàbù taqrir àkàkọ́sẹ́ ibú tí wọ́n ṣe wá á sì ní kí wọ́n kí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé sọ́sẹ̀lẹ̀ lóòótọ́ àbí ọ̀sẹ̀lẹ̀ gbogbo wọn ni wọ́n pariwo pé bó ṣe rí náà kọ́lọ̀ mọ́sẹ̀ wá ní kẹfẹ́ rí ọ. wa minal mu'minin ibadallah ẹ̀yọ́ mi nínú àwọn olùgbàgbọ́ òdodo kan níjọ́ man la yuhasabu abada àwọn ò sì ní ṣe ìsáàbù àní wọ́n ṣe wọn o àwọn ò ní ṣe ìsáàbù yadkhulu bi jannata bila hisabin wala azab àwọn dìde báyìí ọlọ́run ní ẹ̀yìn ṣíṣirò rẹ̀ ẹ máa wọlé jẹ́nà lọ ẹ ní ṣíṣirò ẹ sì ní jìyà ní padà wá sálẹ̀ àlàyé àwọn ẹni ẹni gbẹ̀yìn àdàdílẹ̀tù àlẹ́sàbí yọmọlẹ́kìyàmá ẹ̀yọ́mayàmí ẹjẹ́ àlọ́ lè ṣàkíyèsí ara wa lórí gbogbo àwọn tá à ń ṣe ní kọ̀rọ̀ àti tá à ń ṣe ní gbangba ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹjẹ́ àlọ́ lè ṣàkíyèsí ara wa lórí àwọn iṣẹ́ tá à ń ṣe èyí táwọn èèyàn rí wa àbí èyí táwọn èèyàn ò rí wa torí pé tá a bá ti kó ilé ayé àwọ̀ sàárè lọ bàbá ti wá jáde kó nu sàárè yìí ọlọ́run ó kó wa sí àdìbẹ̀lẹ̀ mahshar ọlọ́run bá aláwọ̀ ṣe ìṣirò ìṣirò iṣẹ́ wa iṣẹ́ tá a bá ṣe ní òdì tá mi pé àáwọ̀ àlìjánná àbínáláwọ̀ kọ́lọ́mọ́sẹ̀ wa lọ́mọ náà àwọn àyà ń pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ̀n bá aláàfin sọ fún wa yìí pé bàbá dì láyé ń bí òun tún tún lọ́rùn níta bá dì ọlọ́run ó nínú àwọn ayé àtọ́lọ́ fi ń pè wọ́n sáà kìí sí àwa mùsùlùmí ló fi jẹ́ pé nínú ìgbàgbọ́ nínú ọjọ́ àlùkìyàmà yìí máa ràn wá lọ́wọ́ àwọn tá bá jẹ́ mùsùlùmí especially èyí tá a fẹ́ sọ yìí the day of accountability ọjọ́ tí ọlọ́run bá ó ṣèṣirò tí ò ní bí tí ò ní lé yóò máa ràn wá lọ́wọ́ láti sọ́ra níbi iṣẹ́ bú yóò sì máa ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ayé àtọ́lọ́run bá rà láti ń pè á ọlọ́wọ́n bá ní al-yawma tujza kullu nafsin bima kasabat ọlọ́wọ́n bá ní lẹ́ni lẹ́ni ọlọ́wọ́n bá ní òun ọ̀sọ̀ tó bá di jáde kìámà pé èní èní náà ni kò ní dọ̀la ọjọ́ kan náà ni a san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́san gbogbo ohun tó ṣe láyé la zulma al-yawm ọlọ́wọ́n bá ní àní sàbòsí fẹ́ni kankan ọ̀sẹ́ni kan tá sàbòsí fún nítorí bá ṣe òun náà lọ́ọ́ bá nínú ìwé rẹ̀ eré ẹ̀ náà wọ́n ti ṣèṣirò rẹ̀ nílẹ́rí inna Allaha sari'ul hisab ọlọ́run bá ní ẹ̀sìn máa gbà pé ń pẹ́ lérí ìṣòro bẹ́ẹ̀ ṣe máa ń pẹ́ lérí ìṣòro ọlọ́run ní èmi mo yára jù ń ṣèṣòro yín pápápá léyìí tí ò tó tí ò tó sẹ́kọ̀ndì kan lọ́dọ̀ ọlọ́run ṣe mọ̀ pé ìṣòro tá a bá ń pẹ̀lú ọwọ́ nígbà ọ̀yá àtúndò ẹ wo bí ṣe yára tó bá ní ká ṣerò ń tẹ̀dá sí láyé ká sì san lẹ́sàn ká sì dájú omi tí ó wọ̀ iná ní àbálẹ̀ jẹ́nà ọlọ́run ni mo yára púpọ̀. torí pé ọlọ́run ọba aláwọ̀ gbàgbé tẹ́lẹ̀ gbogbo ń tó ń ṣe ó sojú ẹ̀ ó sì ní màsí wọ́n ní kọ́dà ìjọ náà ọlọ́run tó rán wa létí gbogbo àwọn iṣẹ́ búdà ti gbàgbé ọlọ́run rán wa létí gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tá a ṣe. ayọ̀lẹ̀ kejì ọlọ́run ọba ní lillahi máa fi sàmáwá àti wà máa fi láàrù ọlọ́run ọba ní gbogbo tó wà ń sánmà àti gbogbo tó wà ń lẹ̀ ọlọ́run bá lé mi ọlọ́run nìkan ni mo ní wa in tubudu ma fi anfusikum gbogbo tẹ bá fi hàn sáwọn èèyàn nínú àwọn ṣe fẹ́ ṣe aw tukhfuhu àbí gbogbo àwọn èyí tẹ́ fi pamọ́ tẹ́nì kankan ò rí yuhasibukum bi Allah ọlọ́run ní gbogbo ẹ̀ pátápátá ní ìmọ̀wọ́ fún yín yín sì ṣèṣirò lérí ẹ̀ yín yín ṣírò ẹ̀ òun ṣèṣirò lérí ẹ̀ òun bá yín ṣírò rẹ̀ fayaghfiru liman yasha ọlọ́run bá ní tọ́ba wá dijọ́ yẹn ẹni bá wù ú òun fèrè jì ẹni bá ṣe kí ni ẹni bá wo ọwọ́ padà rẹ̀ ọwọ́ fẹ́rí yìí wọ̀yọ̀ àṣìlú máa ń yẹ̀ṣà ẹni bá ṣe wọ̀ oúnjẹ náà òun jẹ yíyà wallahu ala kulli shay'in qadir ah, ọlọ́wọ́n bá ní mo lágbára láti san yín lẹ́san mo sì lágbára láti jẹ yíyà tẹ́nìkan kan ò ní bẹ̀mí lọ́wọ́ ẹ̀ o ọlọ́run jẹ ẹni tí ó ṣẹ̀ níyà ìtọ́lọ́run sọ sọ lẹ́sàn ọlọ́wọ́ bá aláǹdí yóò yọ wáyé pé lẹ́yìn ìgbà tá a bá ṣèṣì ló ṣe ẹyin tán èmi ọlọ́run yín sàmórí ìfẹ́ni tó bá wù mí tó bá kù díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ fẹ́ gbé wọ àlìjẹ́nà àmọ́ yóò ṣiṣẹ́ náà lẹ́yìn náà yín sì jẹ níyà ẹni bá wù mí ẹni tí ìbá sàmórí jì fún yín jẹ níyà ìyà tí mo sì jẹ kìí ṣe pé mo ṣe kà fún òun ló ní sáàfù kó jẹ ìyà yẹn ọlọ́run sọ nínú àyà mi ọlọ́run bá ní walladhina yashiluna ma amara Allahu bihi an yursal ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ àárín yín wọ́n máa sọkùn ẹbí wọn ò ní jákun ẹbí wọn wọ́n máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí wọn nínú ẹbí wọ́n máa ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí wọn nínú ẹbí ọlọ́run bá láwọn ẹni rẹ̀ nìyẹn lẹ́yìn náà wọ́n máa ọlọ́run ọba ní àwọn ẹni rẹ̀ wọ́n máa bẹ̀rù ìṣòro tí ó mú wọn wọ iná ọlọ́run ìṣòro burúkú ẹ̀rọ máa bà wọ́n wípé èyí tá a ṣe èyí bọ́lá bá ṣírò rẹ̀ fún wa iná lè yàn wọ̀ wọ́n máa sára ẹ̀rù ìṣòro yóò máa bà wọ́n tó bá ti wọn. ọ̀kọ́lẹ̀ ta'ala ọlọ́run ti sọ nínú àyà mi ọlọ́run bá ní ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ní ọlọ́wọ́n bá ní gbogbo orílẹ̀ padà wá sọ́dọ̀ wa ọ̀sẹ́ nìkan tí ò ní dìde iwájú wa tó ń mọ ìnà àlẹ́ iná ìsáàbà ọ̀hún lẹ́yìn náà àwọn ọlọ́run àlẹ́ iná ìsáàbà ọ̀hún ẹ fi ṣèrò lẹ̀ fáwa ọlọ́run láwa láti ṣèrò yìí ọlọ́run ọba àlá kò gbé ìṣirò fẹ́ nìkan kan náà nàbí ọ̀rọ̀ fún rẹ̀ ní ó ṣe torí pé gbogbo tá a ṣe ọ̀pamọ́ fún gbàdá ń ṣe ọlọ́run lọ́yà òun fúnra ara rẹ̀ òun náà ni ó fi tá a ṣe hàn wá yóò sọ gbàtà ṣe yóò sàṣùkù tá a ṣe yóò wá sọ ẹ̀sán tí a rí lérí tá a ṣe. ó ṣùṣù lè sáàbì nínú àwọn ìpìlẹ̀ tó yẹ ká gbàgbọ́ nínú àwọn ìpìlẹ̀ tó yẹ ká gbàgbọ́ lábala ìṣirò ṣẹ́ alákọ̀ọ́kọ́ àwọn adájọ́ mùsùlùmí ká lè mọ̀ pé àlẹ́ àmàlù kúlù ha fil gbogbo tá a ṣe ilé ayé pátá ọ̀kan ò nínú tírà wa sẹ́mi pé màláìkà kan bẹ lápò ọ̀tún màláìkà kan bẹ lápò òsì wọ́n ní èyí tí màláìkà àpò ọ̀tún ń kọ nǹkan kan ò ní mìs èyí tí takò òsì ń kọ nǹkan kan ò ní mìs ńbẹ gbogbo ẹ̀ ló pè pérépéré ọlọ́wọ́n bá ní wa kulla insani ní alzamnahu ta'irahu fi unuqihi ọlọ́wọ́n bá ní gbogbo iṣẹ́ tẹ̀ ṣe pátá ta'irahu ibi akọ́ sí ọlọ́run ní àgbẹ̀kọ́ yín lọ́rùn kálukú ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ọlọ́run níjọ́ ìkìyàmà àgbẹ̀jọ́ àṣẹ yìí jáde a wà sí fún yín manṣúra maftuha ọlọ́run bá ní a sì fún yín kálukú ọmọ wa kà tiẹ̀ ọlọ́run ní ikra kitabak ọlọ́run bá ní òun máa sọ fún yín pé kálukú ọmọ kà tiẹ̀ kálukú ọmọ kà tiẹ̀ gbogbo sẹ́ bú gbogbo sẹ́ ẹni tó ṣe má kà fún ẹ. kàfà bí nafsika al-yawma alayka hasiba ọlọ́run bá ní ìwọ náà fúnra rẹ̀ yíyọ̀ bá ti kà á tán ó ti mọ ibi tọ́rọ̀ rẹ̀ jà sí ìwọ náà ọ yẹ kó lè sọ bíi tí ọ̀rọ̀ yóò já sí tọ́pá kà tán ọlọ́run bá ní kálukú náà máa ka tiẹ̀ ọlọ́run bá ní tí wọ́n bá gbé tíra fáwọn kẹfẹ́ rí wọ́n máa wá pariwo pé máa lè ha dàlíkí sáàbù á tíra wò lè yí láyé ha dàlú sọ̀kọ̀ ìratan wọn lákẹ́bí ìratan ní ilá aṣọ ha ìwé tí wọ́n kọ iṣẹ́ wa sí kò tí wàá sí ẹsẹ̀ kéékèèké kan tí wọ́n ṣe ẹ̀fọ́jú fò gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ àwọn ẹ̀sẹ̀ wíwìnwín àwọn ẹ̀sẹ̀ tá a kà sí akànyẹ mú síyàn káfíyà sí yẹ̀yẹ́ káfara sọ̀rọ̀ fún yàn káfojú sọ̀rọ̀ káfíyà sí yẹ̀yẹ́ káfímú sọ̀rọ̀ gbogbo ẹni wọ́n kọ síbẹ̀ wàlá kabira gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá àwọn ẹbọ tá a ṣe àwọn èèyàn tá a pa ṣìnà tá a ṣe gbogbo olè tá a jà gbogbo owó ilé tá a gbà tẹ́tẹ́ tá a ta gbogbo àwọn èèyàn tá a ṣàbòsí fún àwọn èèyàn tá a dá lóró àti ńlá àti kékeré wọn ni gbogbo ẹ̀yàn wà ń bẹ̀ illa ahsaha wọn ni yọ kọ́ síbẹ̀ àkọọ́lẹ̀ ọwà ń bẹ̀ fínífíní wọ́wọ́jẹ̀dú máa amílù hàdìrọ̀ gbogbo ń tọ́mọ èèyàn ṣe pátá ìlàbà wọn ju wa wàlá yẹ dùlí mọ̀rọ̀ bùkà àdá ọlọ́run lẹ́nìkan òun ní sàbòsí fẹ́nìkan ẹni bá wọ ná òun ló ṣiṣẹ́ iná ọlọ́run lọ́wọ́ mi tìyàn sínú náà àfẹ́fẹ́ ló ṣiṣẹ́ òun ò sì ní sàlìjánà léèwọ̀ fẹ́nìkan àfẹ́fẹ́ tó ló lóun wọ́n mi ní oṣooṣù àlùmọ́hásábà nínú àwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ lábala ìṣirọ́sẹ́ accountability nínú alikiyama wọ́n sì nílò àmàlì bíi mizan alhakiki alhissi ẹnì kọ̀ọ̀kan wa kálọ̀ lè gbàgbọ́ yìí pé wọ́n wọ́n sọ ẹ wa wò wọ́n wọ́n sọ ẹ wa àwa tá à ń ṣiṣẹ́ jẹ wọ́n gbà wá gbàṣẹ́ ní scale àwa àti iṣẹ́ wa ni wọ́n wọ̀n papọ̀ wọ́n ní scale tí wọ́n lò tí wọ́n fi wọ́n sẹ́yìn kì í ṣe pé kàyáálí àtàwọn bí àlọ́kọ́ wọ́n ní lọ́wọ́ bá aláwọ̀ gbé kalẹ̀ àlùmísánù lọ́wọ́ òkè fasáàni wọ́n ní yóò ní abala méjì yóò ní ọwọ́ méjì báyìí wọ́n lè sáàni yóò sì láwọn kan túnzánú bíhi àlàmàl àwọn ṣẹ́ wa wọ́n kò sí eré skéèlì náà ọlọ́wọ́ba aláì orí orí wa ọlọ́wọ́ba ni wọ́n náà dáhùn ní mawazin alqistani yawm alqiyama ọlọ́wọ́ba ni àwọn skéèlì tá a gbé kalẹ̀ tá a fi wọnṣẹ́ níjọ́ àlìkèyàmà kò ní ṣe jàmbá àlìkèsì yóò dúró déédé iṣẹ́ eré rẹ wọ́n dá sẹ́gbẹ́ kan iṣẹ́ imú rẹ wọ́n dá sẹ́gbẹ́ kan èyí tó wá tẹ̀sùn wọn bẹ̀ òní ó dìtà mí ibi tó fẹ́ wọ̀ ọlọ́wọ́n bá ní fẹ́lẹ́ àgbègbè lámù nẹ́fṣùn ṣe àní sàbòsí fẹ́ nìkan jọ́nà wọ́n yìí ká ní mìtkọ́lá habbat min khardali iṣẹ́ eré àbí iṣẹ́ imú kó kéré kó kéré ju tí mo kéré lọ habba òun ni àwọn nǹkan oró bíi ọkà bàbà haba eléyìí wọn ní mini xaridali kìí wá aṣọ ọkà bàbà mini xaridali ni xaridali òun náà ní nǹkan tó kéré jù particles taba da ìdìbò lè báyìí ẹni pé taba fara balẹ̀ máa sa àtùmọ̀ sa lọ́kọ̀ọ̀kan wọn ní sọ ebú àti sọ ẹni tọ́ba kéré jù bẹ́ẹ̀ lọ àtẹ̀yìn náà bí ha ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ àmọ́ wọn fún yín wọ́n kà fà bí ha sí bí ibà wọ́n ọlọ́wọ́n bá láti ṣòro ṣẹ́ gbogbo ẹ̀ pátápátá ìlànà ìṣẹ́ kékeré àti ìṣẹ́ ńlá ní gbogbo ẹ̀ láti rọ̀ ó mọ̀ bùrọ̀kàtọ̀ níjọ́ kan ó fi àwọn èèyàn sákèésí ó lẹ́yìn ọmọ èèyàn ó ní ìwọ náà lọ́wọ́ mọ̀ bí ọ ń lọ látàyè rẹ̀ bọ́ wọ náà ni ọ̀yọ̀kọ̀ ti mà tọ́wọ́ wà lùjẹ́ náà ọ̀yọ̀kọ̀ ti mà torí pé ọmọ èyí tó dáa jù nínú sẹ́kùn ṣe ó mọ̀ lọ́wọ́ ní haasibu anfusakum qabla an tuhasabu gbogbo yín ẹ máa ṣèṣirò sẹ́yìn kan tó bá yín ṣe torí tẹ̀ bá ń ṣèṣirò sẹ́yìn nílẹ̀ ayé bí ẹ̀ tètè pẹ̀lú ayé káṣíyèsí tó náà bá wò pé a ah, èèyàn mélòó mo bá tiẹ̀ jẹ́ lọ́dún èèyàn mélòó mo tún tiẹ̀ ṣe lọ́dún ọ̀dà lé aburú mélòó mo ṣe dáadáa mélòó mo ṣe ọdún ọdún tó ti lọ ọdún méjì ọdún kẹwàá ni ogún ọdún tí mo ti lò lérí ilẹ̀ yìí iṣẹ́ ibú mi àti iṣẹ́ eré mi èwo ló pọ̀ jù mo ti lò forty years nílé ayé mo ti lò fifty years nílé ayé mo ti lò ninety years wọ́n ní ìwọ náà wò ó pé sáwọn èèyàn tó ba ti wọn jẹ́ lọ́pọ̀ ní àbáwọn tó tún ti wọn ṣe sáwọn iṣẹ́ ibú lọ́pọ̀ ní àbáwọn iṣẹ́ eré ó mọ̀ọ́dún ní ìwọ náà ó ti dájọ́ tí wọ́n dá fún ọlọ́run tó bá farabalẹ̀ tó ń chẹ́ẹ̀kì iṣẹ́ rẹ̀ yóò mọ pẹ̀sà kí èsì láti túbá kí ìṣòro sí ẹ̀rẹ̀ kọ́ bá lè lọ́rùn wọ́n sì náà ha kọ́bílà ń tó sànù kí wọ́n tó wọ̀nyí ẹ̀yin náà wọ́n ra yín kí wọ́n lè wọ́n ra yín ká tó wọ̀nyí. kálukú náà ojú kólẹ̀ ọkùnrin lajẹ́ ni obìnrin lajẹ́ ni ìdáwọn yẹn ń sàǹfààní lára wa ni àbáwọn yẹn ń kàgbákò lára wa sádàwò lajẹ́ fẹ́ ni àbí dáadáa ṣé àdáwò lajẹ́ fún ni àbí dáadáa ṣé àdáwò lajẹ́ fẹ́ sìn ni àbí dáadáa là káwa náà ká máa wo sẹ́tà ń ṣe tá a bá wò á lè máa ma èwo ni ó yẹ kí ọ̀pọ̀ jù tó yẹ ká máa ṣe ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wọ́lé wọ́sínú yàwó ma ìsìn ilẹ̀ hàk ọlọ́run bá ní skéèlì táyì wọn sẹ́ òṣùwọ̀n ọlọ́run bá ní yàwó ma ìsìn nígbà kìyàmà àlàhàkù ọlọ́run bá ní òdodo ni ọlọ́run bá ní ìbáyé wọn o fáwọn sakulati mawazinu ẹni tó bá dé pé iṣẹ́ iṣẹ́ rẹ̀ ọwọ́ àti ẹ̀sùn wọn iṣẹ́ rẹ̀ rẹ̀ tẹ̀sùn wa olówó wo jù sẹ́nu pé tó bá gbé nǹkan sórí òṣùwọ̀n méjì èyí tó bá wo ni ó tẹ̀sùn wa òun náà wálẹ̀ èyí tó bá fún yẹn lókè ọlọ́run lẹ́ni tí iṣẹ́ rẹ̀ tó bá tẹ̀sùn wọn tó bá wálẹ̀ fáwọn láìka àwọn ọmọdé mọ́fúnlẹ̀ hó ọlọ́run láwọn yẹn ni wọ́n jèrè ìlú ẹ̀kẹ́ àmà àwọn yẹn ti bọ́ lọ́wọ́ yà wọ́n máa wò báyìí nípa wọ́n máa wò báyìí wọ́n máa kó sẹ́ẹ̀rì rẹ̀ iṣẹ́ bú rẹ̀ kalẹ̀ wọ́n náà máa rí wọ́n máa wò pé tọ́ ló fi jẹ́ kí alẹ́ ìsáàbù ipe wọn fẹ́ wọn sẹ́yìn lásán nínú ìdààmúdú àlùkìyàmà ìní ọkọ̀ fò lọ fẹ́ nítorí pé ẹnìkan kò ní gbọ́ lẹ́yìn jọ́nà lẹ́yìn ọlọ kò sẹ́ni kankan tí ó yà ọ ní iṣẹ́ rí kan láyé láyé láwọ ẹ̀yọ̀ kan kò sẹ́ni tó yà ọ kátó wá pé láka kan kátó wá pé odidi àwọn ẹjọ́ kan tó bá sì lè wọ̀n sùn wọ́n báyìí ọlọ́run ní àwọn yìí ń kú eré wọ́n bá fún ọ nítorí àwọn àwọn ẹni ni wọ́n máa dùn ọ̀yà mọ̀sẹ̀rúra a ah, ẹ̀ mi ẹ̀ wòjúra mi wọ́n ti wọ́n hàn ọlọ́run ọba ó ṣàánú mi kì í ṣe pé kò níṣẹ́ bú o iṣẹ́ rẹ̀ rẹ̀ pọ̀ ju iṣẹ́ bú rẹ̀ lọ ni àwọn iṣẹ́ ibú tó wá wù ní kì í ṣe iṣẹ́ ibú tí yóò yàn kúrò nínú Islam tó tó bá jẹ́ pé iṣẹ́ ibú tí yóò yàn kúrò nínú Islam ni wọ́n ní wọ́n ṣẹ́ tiẹ̀ kèbèrè ò ní kankan tó fẹ́ wọ̀n fún wọ́n kàn kó iṣẹ́ ibú tẹ̀ kalẹ̀ báyìí wọ́n ní ọyá jẹ́rìí sí tọ́lá nítorí pé kò sí dáadáa kankan tó fẹ́ bá kèfèrí lọ béèyàn bá ti kú tó bá jẹ́ kèfèrí ọjà abọ́gibọ̀pẹ̀ ọjà ti ti ń sóògùn ọgbàgbọ́ náà agbára mi yàtọ̀ sí agbára ọlọ́run ọ̀ǹtẹ̀fá ọ̀ǹdàfá ọ̀ǹsìngbẹ́rẹ́ ọ̀ǹdẹ̀bàǹtẹ́ ọ̀ǹtẹ̀fá sí olórí ọgbà pé àwọn ìyáwó àwọn ìṣúwà onígbàgbọ́ nínú àjọpọ̀ àti àdábọ̀ òní wọn sẹ́rẹ̀ iṣẹ́ rẹ̀ pé méjì náà ọ̀kan náà níṣẹ́ ọkà kọ̀ǹfàmù rẹ̀ ó sì máa wọlé lọ ó sì ní jáde mọ́ àmọ́ mọ̀ mí ní wọ́n wọ́n sẹ́ rẹ̀ dáadáa àtàbúrú ọlọ́wọ́n bá ní ẹni dáadáa rẹ̀ bá wá tẹ̀sùn wọn òhùnmùlẹ̀ mọ́fìlẹ̀ hù àwọn yẹn bọ́ lọ́wọ́ yà lọ́mọsáfà wà náà sínú wọn lọ. wọ́n mọ̀ ní fatima wá sí inú ọlọ́run láwọn tó wá dé pé <laughs> iṣẹ́ eré jí wọn iṣẹ́ eré jí wọn ó fúyẹ́ <laughs> iṣẹ́ ibú ló tẹ̀sùn wọn fáwọlá ìkàlẹ̀lẹ̀ iná kásìrú àfùsàwọn ọlọ́run bá ní òfò bá wọn ọlọ́run bá ní òfò bá wọn wọ́n fẹ́ra wọ́n fa yé sòfò ọlọ́run ní kásìrú àfùsàwọn wọ́n sì ra wọn bí màkánù bí àyà ti náà yẹ́dìlì mọ́ọ̀nù ọlọ́run máa ń torí pé àti mú àyà wá fún wọn àti mú wàásù wá fún wọn àti mẹ́sàn wá fún wọn àwọn ni wọ́n láwọn ò ṣe ọlọ́run bá láwọn eléyìí ẹni òfò ni wọ́n ọlọ́run máa fi wá sínú wọn o ló fi jẹ́ pé nínú àwọn iṣẹ́ tí máa ń jẹ́ iṣẹ́ èèyàn tẹ̀sùn ọjọ́ lè kíyàmù ànábì jíwèé kẹ́límà méjì fún wa lẹ́yìn ìgbàgbọ́ ni o lẹ́yìn ìgbàgbọ́ tó ń kírun ni o tọ́lá kọ̀ọ̀kan ní ó kọ̀ọ̀kan tú irun ní tí ọba ṣẹ́run ń bẹ̀ wọ́n ní wọ́n á yorùbá náà di muslim tí ọba ti kírun irun ni wọ́n kọ̀ọ̀kan tú lẹ́yìn ìgbàgbọ́ òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam ànábì jíwèé yé wa ipe àmọ́ òfèké ìlàtà ní zili mizan mizan wà bí o sí mizan wà anábì ní àmọ́ tí wọ́n bá bá nínú iṣẹ́ rẹ̀ yẹn dẹ́lẹ̀ kìámà tó bá wà nínú scale yẹn anábì ní fèké ìlàtà ní yóò owúwo owúwo yóò jẹ́ kí iṣẹ́ rẹ̀ yẹn tètè tẹ̀sùn wọn kí kẹ́lẹ́mọ̀ méjèèjì téèyàn bá lè máa wù nílé ayé ń bí tọ́wọ́ wà nínú iṣẹ́ rẹ̀ téèyàn kó déwájú ọlọ́ọ̀ anábì ní subhanallah wa bihamdihi سبحان الله كل ما يغجر قال للمزيوين غفو يغفو يغفو سبحان الله والحمده سبحان الله كلمتان خفيفتان على اللسان النبي لغفو يدعو تفيلتان في المنزان أمو وللوسوا حبيبتان إلى الرحمة اللهم فانا يفوكوه <laughs> اللهم فانا يفوكوه كلمة لهم يجدنا سبحان الله بحمده سبحان الله العظيم أتو سبحان الله بحمده سبحان الله العظيم ẹnì kọ̀ọ̀kan wa yìí tá a fi ń tẹ WhatsApp tá a ń pẹ́ lérí Facebook tá a di òkú táwọn tẹlifíṣàn táwọn bọ̀ kí ló dé tó máa ṣe yẹn ọkàn jí lóru oorun ọ̀kùn ọmọ o sì fẹ́ lajú àlèkè àmọ́ ọ̀ fẹ́ jìyà subhanallah alhamdihi subhanallah alhamdihi ẹ̀yẹ́ màá yára mi nínú ẹ̀sìn wa alhikmatu min alwazn kí ló dé tó lọ́wọ́ fẹ́ wọn sẹ́wọ̀n ọlọ́run fẹ́ wọn sẹ́wò ní ìfẹ̀hárì makọ́rìlì àmà kọ́lọ́run lè fi iṣẹ́ tí kálukú ṣe kó lè bá a fi hàn wá wípé ìwọ náà fúnra ara rẹ ìwọ náà sáré yìí lẹ́yìn náà tí wọ́n bá ní kọ́ ọmọ wọn náà ò ní sọ nǹkan míì ìwọ náà ti mọ̀ pé iná lọ́yẹ kó o ṣe kíní ọ̀wọ̀ kọ́lọ́mọ̀sí wa lọ́mọ náà wọ́n ní sáàbù kí ló dé àwọn ọba ń ṣèṣirò wọ́n ní lítẹ̀kìrì ilẹ̀ àmàlì wọ̀lẹ̀ àìsàn ọ̀fìbì ha òun náà ni kálíbà àgbàfà ṣe lóòótọ́ kálíbà àgbàfà ṣe lóòótọ́ kádìsì díẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni a ṣe ọlọ́wọ́n ba ó ti lọ́wọ́n sàn wọn lẹ́sàn lérí irun a sì kí lóòótọ́ ọlọ́run sì wọ́n ó sì gbà pé irun yẹn ó lè gbé wa wà jẹ́nà lẹ́yìn àánú rẹ̀ àwọn tó jẹ́ àwọn kèfèrí ọlọ́run ó kó sẹ́sìn wọn wá káwọn orí ká má bàa lè máa sọ pé wọ́n ṣàbòsí fáwọn làwọn fi wọ náà wọ́n ò rí báyìí gbogbo jọ ti ń bọ̀ rẹ̀ gbogbo jọ ti ń gbé gbogbo gbogbo jọ ti ń sọ̀rọ̀ owó jẹ́ bí ń bá wọn jó níbi wọn ti ń sẹ̀yọ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kó wá fún gbogbo jẹ́ tọ́lọ́ lè bọ́ ológun gbogbo jẹ́ ti ń dafá ti ń tẹfá gbogbo jẹ́ ti ń wọṣẹ́ gbogbo tí mo yàn kó ní Islam ẹni bá ti ń ṣe é tọ́ba ti jọ́ náà ọlọ́run fi hàn wọn náà àmọ́lù alkufari mìíràn ó sì sì mọ̀hásábà nínú àwọn ìpìlẹ̀ tó ká tó mọ̀ nínú accountability yọ alkiyama yìí àmọ́lù alkufari wal mushrikina as-saliha la tujadu fil kitab gbogbo ṣẹ́ẹ́rẹ́ iṣẹ́ eré tí bàbá kìrìsẹ́nì ń ṣe iṣẹ́ eré tí bàbá abọ̀gún ti ń ṣe iṣẹ́ eré tí bàbá júù ti ń ṣe iṣẹ́ eré tí kò lẹ́sìn á ní fèrèsé kalẹ̀ òun wọn lẹ́sìn gbogbo ẹ̀sìn wọn bá wọn ṣe kankan bẹ́ẹ̀ wọ́n ní sẹ̀sìn kò lẹ́sìn náà ẹ̀sìn kan ní àlùkòfòrò ní jẹ́ kò sẹ́sìn sọlọ́ ní nàbínà ìdàlá ìsìlám òun wá ní kò sẹ́sìn bẹ́ẹ̀ bá ní kò sẹ́sìn ní ti ń sọ fún ọlọ́run parọ́ ẹni bá pọ̀ ọlọ́run ọba nírọ́ káfíìrì ni. gbogbo àwọn tí èyí bá ṣe mùsùlùmí pátá wọ́n ní gbogbo sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ní wọn ò ní bá dọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ ohun tí yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè sọ́ra wa bá àṣẹ ní di kèfèrí ká tó kù ní ilé ayé àwọn bàbá wa tí wọ́n ń so nǹkan kọ́ tí wọ́n ń so nǹkan rọ̀ àwọn bàbá wa tí wọ́n ń jàṣe jẹ ògùn tajà ògùn ajé awọ́rò gbogbo àwọn àfa wa tí wọ́n ṣe jálàbí tí wọ́n ń gúnṣẹ́ eré ẹja eré ẹmá eré eré ejò kò sí ìkàkà tí ó kù fún yín lọ́rùn gbogbo sẹ́ẹ̀rẹ́ mi ẹ̀ nípa nínú fáìlì yìí dépò tí wọ́n wọ̀n. Allah subhanahu wa ta'ala ó ní walladhina kafaru ọlọ́run ní gbogbo àwọn kèfèrí a'maluhum gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ṣe lé ayé kásàrà bìbìkẹ́ à ọlọ́run bá ní ọ̀dà gẹ́gẹ́ bí àwọn òpè iná ẹ̀mọ́tẹ́ǹpẹ̀ làwọn òpè iná ní ìbá ń tíráàbù lọ tọ́ wọ́n bá ń wókè lọ́hùn ọwọ́ arò pé omi ń ṣe kí ni omi ń bẹ ń bẹ ọlọ́run ọba ní àwọn kèfèrí wọ́n rò pé iṣẹ́ rí àwọn ń bẹ lọ́hùn yàtọ̀ bọ̀dọ̀mù àánú máa a ẹni tí ò gbẹngbẹ yọ máa wá wò pé lọ́ọ̀kan ni àwọn ò rí omi omi ní ọlọ́ọ̀kan ìgbà tó ní délẹ̀ yóò lè fẹ́ kó sí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ní bọ́dọ̀ kèfèrí ṣe nígbà tí a máa gbogbo sẹ́ẹ̀rì tí wọ́n ṣe ó fún yà lómi ọtọ́jú ọmọ orúkọ wọn ní kèfèrí yín sókun ẹbí wọn ní kèfèrí ni wọn ní bó ṣe wà yín kọ́dà òun ló da títì wọ́n ní kọ́dà gbogbo àwọn aláàrẹ̀ ń sanwó oògùn wọn wọ́n láwọn àwọn opó ń jẹun sí lọ́rùn wọ́n ní kọ́dà àwọn aláìní gbogbo wọn ni wọ́n máa ń tẹ́lẹ̀ bí ọ̀nà rẹ̀ wọ́n ní kọ́dà yìí máa ń fún yàn lómi lọ́fẹ̀ẹ́ wọ́n ní bó ti wà yìí máa ń fún yàn lásán lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ tó ṣe ọlọ́run ni àwọn opó iná ni kọ́dà gẹ́gẹ́ bí omi tí ó exist omi tí ó ṣúọ̀ tọ́jẹ́ pé bàbá ń lọ lọ́ọ̀kan tí òòrùn bá tàn sójú títì báyìí á rò omi ń bẹ lọ́ọ̀kan ni ọlọ́run bá ní bọ́ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn nígbà ẹni tí ó rò pé òun fẹ́ mú mi òun fẹ́ mú mi kèfèrí kó ó rò pé wọ́n wà lè jẹ́nà ni nígbà tó o ti gbọ́ ọlọ́run gbọ́ ni gbogbo iṣẹ́ rẹ tó ṣe ọ̀dà gẹ́gẹ́ bí ahọ́n pé iná ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀dà gẹ́gẹ́ bí omi ọ̀kan tí èèyàn wò lọ́ọ̀kan tí òṣìṣẹ́ omi ń bẹ̀ ọlọ́run ní bọ́ọ̀rọ̀ rẹ̀ ṣe níjọ́ ìkìyàmọ̀ ló ṣe jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa á máa pe àwọn bàbá wa sákèéṣì àtàwọn ìyá wa yìí pé ee ìjọ accountability bẹ́ẹ̀ bá jẹ́ kèfèrí iṣẹ́ eré yóò wúlò lọ́rùn o ló ṣe jẹ́ pé inú tí máa ń bàyàn ló léyìn láyé òun náà ní kí kèfèrí ó dá léyàn ṣẹ́ni gbogbo dídá tó dá mi ọlọ́run ò ní sálẹ̀ ìsálẹ̀ sálẹ̀ láyé o kiri yóò ti máa ń tọ́jú yàn ọlọ́run ó tọ́jú òun náà nílé ayé bí ní máa ń fún yàn lómi òun ló ní gbẹ ní máa ń fún yàn lówó ọlọ́run máa fún lówó sí gbogbo kèfèrí ní máa ń fún yàn lóúnjẹ ebi ò ní pa ẹnì kan ò ní ṣiṣẹ́ eré nílé ayé kọ́ lọ́mọ sálẹ̀ sálẹ̀ àmọ́ tó bá ti jáde láyé <laughs> ọlọ́run bá ní kò sí kankan mọ́ wọ́kọ̀ dímú náà ìlà máa amílù wọ́n ní gbogbo wọn wọ́n kò sẹ́díwájú ọlọ́run mini amali nfàjà alina wọn bá ham mantura ọlọ́run bá ní wọ́n kò sẹ́tọ́ pọ̀ díwájú ọlọ́run àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ àmọ́ gbogbo ẹ̀ ìgbà wọn bá fi dé alikiyama wọ́n ti bá gbogbo ẹ̀ ní haba ham mantura ọlọ́run bá ti kú dànù ọlọ́run ò ní bùkátà sí torí kọ́ ọlọ́run tó sèyàn lẹ́sàn-án lérí iṣẹ́ rí ẹni tí òwà gbàgbọ́ nu ọlọ́run dáadáa ọlọ́run fẹ́ ṣe fún àmọ́ ní ayé bí ọgbàgbọ́ ọgbàgbọ́ ràmánì ni yóò ṣe dáadáa fún ọ bàbá abọ́ ẹ̀ yóò gun mọ́tò kọ́lọ́ máa kọ́ fún hmm? ìyẹlẹ́ fún yóò kọ́lé kọ́lọ́ máa kọ́ fún àfún jálàbí olóògùn òun náà yóò ra mọ́tò kọ́lọ́ máa kọ́ fún bàbá pásítọ̀ yóò gun jẹ́ẹ̀tì kọ́lọ́ máa kọ́ fún àwọn olè ayákìlà amúrọ̀bà sápà